محمد سيد البرايا محمد سيد البرايا محمد سيد البرايا محمد سيد البرايا لساني وقلبي دهر ذكر محمد ومن حاله آلي مدى الدار يشمخ لساني وقلبي دار ذكر محمد ومن حاله آلي مدى الدار يشمخ رأى ربه حقا بعيني وصورتي وكل سوى هذا وراء ورائي <laughs> رأى ربه حقا بعين وصورة وكل سوى هذا وراء ورائي زماني وعمري لم أرى البيت خاليا محمد صلى الله عليه وسلم خلا لي يوم بيت طه مصفيا وكنت إذا ما جئت ليلى تبرقعت كما قاله ما كان قبل معنيا وما ربني هذا الصفور لعنني أراه قبولا حيث أكبر لتدائيا محمد محمد يا كنز البريات سيدي وعين مرادي نوره جاهديا عليك سلام الله يا خير من مشى له مرمل قد خلف لك سكاويا قديم كإبراهيم قد جاء شاكيا فكيرا ضعيفا فكره ذل باديا تؤمنه تؤليه تجنيه إنه مدى الدار لا يلفى لغير كراجيا فإنك باب الله خازن فضله رهوفا رحيما طول من فاق عاليا onífàmà zàràkùn annabi muhammad onífàmà zàràkùn. حقا ينل فوق صوله مولانا وليهب غانما مرفوع راس وعاليا وأن عليك صلاة الله ثم سلامه صلاة تراكينا إلى الذكر والهبي onizamamutu rikaba shauki ani ulimaja ma'a annabi muhammadu ó ní bihi yani bi muhammadin ó ní bihi jama allahu limafakhira ajma'a hmm. ó ní kharajitu bihi bi muhammadin kharajitu bihi min kulli dikin wa shiddatin ذكرت به اسما حسينا ممنعا النبي محمد صلى الله عليه وسلم نبي عظيم القدر مفتاح رحمة ó ní bìí síríìtù àìnà lìjẹ ìṣẹ̀lẹ̀ ìsàní mọdàrà á wà ní lìsáàní yàdíkìrù mustapha sáyànà lùhù ó ní màdí hóun zẹkì yòlẹ àrífìdára ní mọṣáyà á annabi muhammad sallallahu alaihi wasallam sa'akidumuhu fi kulli waqtin wa burahatin ilallahi shukran munshidan wa muqati'an li anni mata alzamtu fi khiriya majhahu lastu <laughs> oh! min al-afami ajma akita'a خلصت من الإشراك والشاك والونا ìlàjánà sílẹ̀ ìrìnfàní húnra ní mo kọ́ náà ó ní wà tẹ́rí dáàdù dìkìrì mustapha dára àti wàrúhì wàrúhì sàmì àníwá mùsàmì à. ó ní lè hàn ní màtá àlìzámùtù fíkìrì yamani hawu kọ́lọ́tù mi nílẹ̀ àtàmì àjìmá àkìtà ṣé wàá sọ fún ànábì wípé àdínkù rò hájà tí cikin litiri hadikuru hajati amma sikutu sayyidi annabi alaika salamullahi wasabi ajma'a ṣéun ni bàrálì kẹlìmà hubbul ashimi muhammadin takawa fanawmi bilgarami musahidi ó ní rasulun minal kanzil qadimi manaluhu tàháyára fi ìhà tìrólì mọ́tàrá dídí ó ní òun bó dá tòwú mọ́kìrú náà tó níbi sí àdẹ́tì bashirun nadirun qasidun khairu maqsadi mazallatuhu li'izul qadimu jalaluhu jamalu ni fayebudu bil jamali li mujaddadi. ẹni gbádùn ayára mi. ó wá ní fakirun gẹ̀níyun hamidun wa muhammadun. أيوة النبي دادا ولفقير غني حامد ومحمد النبي جواد جواد كريم مدحه خير منشد وليس يرى من دمه دار داريا مدى الدار إلا ناله خير منزل ó wá ní wàhálà àkàdé mọ́nìkọ́dé àti amútakà ṣẹ́gun ayímù nù ó ní fàmú dáàlàwù kàfé kàyà kẹ́rà sí dídì anabi muhammadu ó ní wàkúní sínáwù àmàyàkáfù wàkúnláwù ó ní fàhálì wàzàrù yúlífà kàhámẹ́dà sẹ́yìdì àléyìí sàlátù rábìyí akàkàbìrìyìí màálàálì wàlà àsàhábì bálíkúlì ahamadi kọ̀dọ́lì ìyàkọ́dìlì òbí wọ́n wá mú barizun. ẹ ló bá àkàtì kó ṣẹlẹ̀. ó wá ní lìzálíkà àkìdí mọ̀lánà muhammadu annabi ó ní lìzálíkà àkìdí fìlì wùdú ní ibi àṣírí yìí kọ̀dọ́ azàwílé àmúláàkì gẹ́ra mufannadi wọ́n ní fọ̀lálìtù ṣàbátẹ́lì mùtẹ̀dínà wà tọ́ lámẹ̀n bọ̀lánà òhàdìdó azẹ́hánà lè ìdíra kí mákì sọ́dí wà fọ́rọ̀ kí tó jámọ́ àníyà bá ti lè jàmí àrà ó ní lè aṣípá àti aṣíwá kí tọ́ra muhammadin habibi ilá ilẹ̀ alamina ni mo ma jaji ó ní habibun khalilun tamma maana wa suratan ó ní wà wá sí fani wà záta ni ghayru máa wà wà mẹ́rin sọ́dí ó ní tàkàmánà fi ìlú usinu géyìnbá wà mẹ́sì ájà ó ní falẹ̀ ìdá akátọ́ al-Mustafa ìdá mẹ́sì ájì anabi muhammadu ó ní wà á sínú àlẹ́ yìí rọ́bù yada masinadi ó ní wáyé fi yí madihan zatuhu wasifatuhu muhammadu feilu le amudi mini amudi ahamadi. sallallahu alaihi wasallam. sallam. ó ní fi yí madihan zatuhu wasifatuhu ṣé o ní muhammadu feilu le amudi mini amudi ahamadi èmi wá ní wáyé fi yí madihan nuruhu. Fatuhu Muhammadi Khayri le Amodi mi ni Amodi Ahamadi. Anabi Muhammadi. Ṣé o ní àyà Sayyidi inni stajaritu bi hubbikum? Mùlánà ó ní fàládọ́rà ní hubbi wa kullu afáyí. Ṣé o wá ní wàládọ́rà ní sarfu zamani wàlá àrà? Ṣàmátàtà àdá ìwọ̀sù àkọ̀dọ̀ yìí. Nítorí pé tóbi tó bẹ́ẹ̀ oni wala sallaba mimma alimutum wala nfanet fiya nafsu wala hawa wa kaidu ida oni wala darra ni makirun wa fakirun wala ginan amutu wa ya abudu rabbi samai to oni ala annani radin bi kulli fi'alihi sego oni hmm. mutati hurasin fi maqami ridai awali usaiduhu lutfan bijai muhammadu sallallahu ó ní usailuhu lutifani wà fọ́dílání wà rahmatan ó ní wà afiyatan takifi jẹ̀mí àǹbàláyì bíjà ìnàbí yẹlẹ àǹbíyá ìwà ìsibí wà ansọ́rí wàlẹ̀ àlẹ́hàlì àbá jama'atan wàjúdání haibatan wà jalala wà habsọ́tùmí zàbájàtàn wà jamala jamaluka unsun jamalu muhammadu ó ní jamaluka unsun haibatun wa muhabbatun ó ní fa anta atamul mursalina kamala wa ni wa kulluhum kulluhum hadha al makarima wal ula wa ma kal imam al hashimi muhammadu muhammadu ya khayra al anami wa حباك إلهي ما يفوت مقالا وأنت وأبت البيد والسود فانتا إليك خديم رام منك منالا وعني خير العالمين وسلتي منيلي لدى اليوم رهيبين ولا فتيمني حبي كسرت مجمجما alal barri wal ajwa arumu wisala fagadantu awtani wa hali wa usrati ajubu lifalala wa ashku katsu kalala bi kaulaka tawran hawdu yufin wa marratan bi paris dari li fasi kina usala ti wọ́n ti ya wèrè tó ń bẹ so ni mo gba nabi de be on to be on gba wani bibari sidari lifasiki na kusala wani bibalijika yawman summa yawman tajawulan bikọhiratin abugi hunaka jamala wani bibeiruta ani usina fi sharki khadiman rasula ila ila arshi wawa ta'ala wani kharashi biha khallaftu ala mawaddati umu nasaru diina nabi fiyanlẹ ó ní kọ́dé tasamu bilẹ̀ abúlé abúlé muhammadin kìbára ni wà á ti fara ní sáán wà ní jàlá àlẹ́yìnká sọ̀làtúlá ìsúnmọ́ sàlámùhù sọ̀làtàntúrà kìnnà ìlà dìkìlì wàlúù. محمد سيد البرايا محمد سيد البرايا محمد سيد البرايا محمد سيد البرايا شو محمد سيد البرايا محمد سيد البرايا محمد سيد البرايا محمد سيد البرايا الله صارما وصل الجواني وتزل ذكر الهجاني محمد سيد البرايا محمد سيد البرايا آه، وارم لبيت الإحسان وسلم خطوب الدنان محمد سيد البرايا محمد سيد البرايا الله والملاهي والمغاني من كراني هو مباني محمد البرايا محمد سيد البرايا على كل ذي ويك السراب وابقي روحا للمعاني محمد سيد البرايا محمد سيد البرايا الله عين آهي حق حكي تليا سبع المساني محمد سيد البرايا محمد سيد البرايا الله ذاتي ذاتي حقا رتبة ليست لساني محمد سيد البرايا محمد سيد البرايا والله إنني قبل البرايا حبه شغل الجنان محمد سيد البرايا محمد سيد البرايا الله إنني قبل البرايا Muhammadun الأنبياء فوق أرسال الأنبياء محمد سيد البرايا محمد سيد البرايا أنا محمد سيد البرايا محمد سيد البرايا محمد سيد البرايا محمد سيد البرايا أنا محمد سيد البرايا محمد سيد البرايا سيد البرايا قبل راهي صلى الله عليه وسلم محمد زين الباب Mustapha fọwọ́ sí inú kọ́bùlà ráhì. Muhammadu Sayyidul Baraya Muhammadu Sayyidul Baraya. Allahumma قبل البرايا إنني قبل البرايا إنني قبل البرايا حبه شغل الجنان محمد سيد البرايا محمد baraya Muhammadun Sayyidul baraya Muhammadun Sayyidul baraya Muhammadun Sayyidul baraya Muhammadun Sayyidul baraya Muhammadun Sayyidul baraya